Um, <clears throat> Allah شہد اللہ خائل اللہ اشہد اللہ أشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول حي على السلام حي على السلام على الفلاح حي على الفلاح ورحمة الله أشهد أن لا إله إلا المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم شاید کا ترجمہ ہے کہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم حضور صحیح پہ اتسو میں صحیح نہیں پہ ẹ ò ní dé ìpele ire ṣíṣe tí ó lékè láì jẹ́ pé ẹ ṣe ẹ ná nínú nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí èyí tí ẹ bá sì ná ọlọ́run bá mọ̀ nípa rẹ̀ yékéyéké. ní ààyè kan nígbà tí Hazrat Masih Maud Hazrat Agdas alayhi salatu salam tó ṣe àlàyé ẹsẹ̀ yìí wọ́n sọ báyìí pé ire eléyìí tí ń fúnni ní ìgbàlà ẹ ò ní jèrè ire eléyìí tí ń fúnni ní ìgbàlà láì jẹ́ pé ènìyàn ná nínú ojú ọ̀nà ọlọ́run ọba èèyàn ná ohun kan tí èèyàn nífẹ̀ẹ́ sí lójú ọ̀nà ọlọ́run ọba lẹ́yìn náà wọ́n sọ wípé ẹ ò ní dé ipò ire lódodo láì jẹ́ pé ẹ ò ní ìbánikẹ́dùn ọmọ aráyé ẹ wà tàtàrà bẹ́ẹ̀ ná nínú nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú owó tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ lára eléyìí ó ní ọlọ́run bá ti fi ọlọ́run bá ti fi rírì ìṣe ìjùsílẹ̀ hàn báyìí débi pé ọ̀nà tí èèyàn ṣe ń rí ire tí ọlọ́run bá yóò yọ́nú sí lórí gbèdéke wípé èèyàn ṣe ìgbìyànjú rẹ̀ láti rí ìyọ́nú ọlọ́run ọba ni. ìgbà tí yóò jẹ́ ire lódodo òun náà ni nígbà tí èèyàn bá ṣe ìjùsílẹ̀ ohun kan tí ènìyàn nífẹ̀ẹ́ sí nítorí ìyọ́nú ọlọ́run ọba fún ìbánikẹ́dùn ọmọ aráyé eléyìí sì ni nǹkan tí ó múni dé ìgbàlà lẹ́yìn náà wọ́n sọ ní àyè mìíràn yìí pé kò sí ire kankan nínú yìí pé bóyá ńgbà tí màálù ẹnìkan bá ṣàárẹ̀ tí kò sì sí ìrètí pé bóyá wọn yóò rí wọn yóò rí gbàlà ó wá sọ yìí pé ẹ jẹ́ ká fi ṣèjù sílẹ̀ lójú ọ̀nà ọlọ́run àbí aláìní kan ni ó dé. wọ́n á bẹ̀rẹ̀ sí ní fún ní àwọn oúnjẹ tí wọ́n ti jẹ kù nílé àwọn oúnjẹ tí àwọn fúnra wọn ò ní jẹ mọ́ wọ́n ṣe ìjùsílẹ̀ irú eléyìí eléyìí ò ní jẹ́ ire ní ojú ọ̀nà ọlọ́run àwọn kan tí èèyàn bá ń ṣe lójú ọ̀nà ọlọ́run ọba owó tí èèyàn ná lójú ọ̀nà ọlọ́run ọba tí yóò ní ìtẹ́wọ́gbà òun náà ni owó tí ènìyàn ní ìfẹ́ sí àti pé nígbà tí èèyàn bá ṣe ìjùsílẹ̀ yìí á jẹ́ láti rí ìyọ́nú ọlọ́run ọba ó ní èèyàn ṣe ṣe ìjùsílẹ̀ ọ̀hún eléyìí gan-an ni ire ní pàtó látàrí èyí òun sì ni a fi mọ ìbánikẹ́dùn ọmọ aráyé èyí ni ènìyàn fi mọ̀ yìí pé ènìyàn ní ibo ni ìbánikẹ́dùn dé nínú ọkàn ènìyàn fún ọmọ aráyé lára eléyìí òun ni ènìyàn yóò ṣe mọ irú ìwúrí tí ó ń bẹ fún ni fún ìfarajìn fún ẹ̀sìn àti irú ìtara tí ó ń bẹ lọ́kàn ni nítorí ẹ̀sìn báyìí adratagdas masiu maud alayhi salatu wasalam tó sọ ní àyè mìíràn yìí pé àwọn ọmọ aráyé nífẹ̀ẹ́ owó lọ́pọ̀lọpọ̀ látàrí èyí òun náà sì ló fi jẹ́ pé nínú ètò nínú ẹ̀kọ́ ìtumọ̀ àlá wípé bí ẹnikẹ́ni bó bá rí i pé wọ́n yọ ẹ̀dọ̀ òun fún ẹlòmíràn nǹkan tí ó túmọ̀ sí òní owó ẹni tí ó fà á tó jẹ́ pé ìpáyà lódodo láti rí ìpáyà ọlọ́run ọba àti ìgbàgbọ́ lódodo ó ní ọlọ́run bá ṣe sọ yìí pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ ò ní dé ìpele ire eléyìí tí ó tọ́ láì jẹ́ pé ẹ ṣe ìjùsílẹ̀ ẹ ná nínú nǹkan tí ẹ ní ìfẹ́ sí jùlọ èyí ni wípé ìbánikẹ́dùn ọmọ aráyé àti ṣe ìgbìyànjú tí ó tọ́ jùlọ ó pèpè fún ìjùsílẹ̀ owó ẹni àti pé ìbánikẹ́dùn ọmọ aráyé yìí ó jẹ́ nǹkan tí a máa mú tí ó jẹ́ ẹ̀ka kejì fún ìgbàgbọ́ ẹni láìsí sí èyí ìgbàgbọ́ ẹni ò ní dúró títí tí ọmọ èdè ènìyàn yóò fi dé ipò wípé òun náà ni ará lékè ara rẹ̀ láti ṣe àǹfààní fún ọmọ aráyé láì pé ó tàtàrí ìbánikẹ́dùn ọmọ aráyé ó gbé ìgbésẹ̀ báyìí èyí ni ẹsẹ̀ yìí ṣe ń ní ìtọ́ka sí pé lantana lèlébẹ́rọ hẹ́ta tó ń fi kú mímọ́ tó ṣègbón láti fún wa ní ẹ̀kọ́ ìná ní aráyòkú báyìí fún ìdí èyí ìná nǹkan tí èèyàn bá ní nítorí ojú ọ̀nà ọlọ́run ọba òun náà ni ìpele kan tí ń ṣe ti ìgbàgbọ́ ẹ̀yin náà wo ìgbésí ayé azatọ̀ radiyallahu ta'ala anhu tó jẹ́ pé gbogbo ẹ̀mí gbogbo nǹkan wọn ni wọ́n fi jìn sí ojú ọ̀nà ọlọ́run ọba nígbà yòówù tí òjíṣẹ́ ńlá sàlá sàlám tí wọ́n nígbà kan tí òjíṣẹ́ ńlá sàlá sàlám ń pèpè fún ìjù sílẹ̀ wọ́n sì kó ohun gbogbo tó ń bẹ ní inú ilé wọn sílẹ̀ eléyìí ló fi ń jẹ́ pé kí èèyàn ṣe ìjù sílẹ̀ kí èèyàn ṣe ìjù sílẹ̀ ohun tí ènìyàn nífẹ̀ẹ́ sí jùlọ ó ní ìpele kan eléyìí tí ó jẹ́ ìpele ìnáni aráyòkú ju ara ẹni lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìtọ́ka sí ìpele tí ó ga jùlọ tí Hazrat Abubakar Siddiq tí wọ́n fi lọ́lẹ̀ radiyallahu ta'ala anhu tí àwọn sàábé náà tí àwọn náà sì ṣe gbogbo ìgbìyànjú wọn oníkálukú wọn ṣe ìgbìyànjú wọn ní ìpele tí ó ń bẹ fún oníkálukú wọn lórí ìgbìyànjú lórí ìjùsílẹ̀ báyìí ní sọmọ́nì Hazrat Masih Maud alayhi salatu wasalam náà a rí irú ẹ̀ láti ṣe àmúṣe àwọn àfojúsùn wọn nípa àtẹ̀jáde ìwé ni nípa ìtànká Islam ni. a rí ìpele tí ó lékè jùlọ ní ọ̀dọ̀ Hazrat Maulana Hakim Nuruddin tí í ṣe Khalifatul Masih kínní lára bẹ́ẹ̀ ó ní ó jẹ́ pé wọ́n kọ ránṣẹ́ sí Hazrat Masih Maud alayhi salatu salam tí Hazrat Masih Maud alayhi salatu salam fúnra wọn tí wọ́n mẹ́nu bà wípé wọ́n kọ sí wọn wípé mo fi ohun gbogbo jù fún yín ohun yòówù tó bá jẹ́ tèmi kì í ṣe tèmi tí yín ní í ṣe nítorí náà pẹ̀lú gbogbo ẹ̀mí òdodo ó ní mo fi ń fi ara jìn yín pé tó bá jẹ́ pé ohun gbogbo ìní mi òun ni a nà lójú ọ̀nà ọlọ́run ọba a nà lójú ọ̀nà ẹ̀sìn màá ṣe tán láti ṣe àmọ́pé gbogbo àfojúsùn yìí báyìí wọ́n ṣe sọ wípé eléyìí gan ni ìpeleke faruku eléyìí tí ó múni farajìn nígbà gbogbo tí wọ́n ṣe ń sọ wípé ẹ ṣe ní àdúrà kó jẹ́ pé ìpapòdà mi yóò jẹ́ ìpapòdà Siddiq báyìí náà hadrat ọ̀pọ̀lọpọ̀ àwọn sábẹ́ hadrat masih maud aleyhisalatu salam náà ni wọ́n ṣe ìjùsílẹ̀ ní ìpele ní ìbámu pẹ̀lú ibi tí ìpele oníkálukú wọn dé wọ́n yìí ṣe àwọn ìjùsílẹ̀ ọ̀hún débi pé hadrat masih maud aleyhisalatu salam sọ pé a máa jọ mí lójú tí mo bá rí ìjùsílẹ̀ wọn a máa jọ mí lójú kí sì ni nǹkan tí ó fà tí wọ́n ṣe ń ṣe àwọn ìjùsílẹ̀ yìí òun náà ni pé wọ́n ń ṣe gbogbo ìgbìyànjú láti rí i pé ohun àfojúsùn tí a torí ẹ̀gbẹ́ aratmọ̀ sí Maud alayhi salatu wasalam dìde ìyẹn ìtànká Islam òun ni wọ́n fẹ́ di ọmọ ọ̀dọ̀ fún ojúṣe yìí lára bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé ìbánikẹ́dùn ọmọ aráyé òun ni ó mú àwọn náà ṣe àwọn ìjùsílẹ̀ yìí ní inú ìwọ jọ̀mọ́ ọmọ ọ̀dọ̀ rere òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ó sì ń fi ohun gbogbo wọn ṣe ìjùsílẹ̀ fún ojúṣe yìí báyìí ni wọ́n ń ṣe gbogbo nǹkan tó wà ní ìkápá wọn fún àmúpé iṣẹ́ yìí gbòǹgbò ìjùsílẹ̀ yìí ó sì jẹ́ èyí tí wọ́n ti gbìn nínú àwọn ọmọ jẹ̀mọ́ tó fi jẹ́ pé kódà lẹ́yìn adrat mọ̀sí maud aleyhisalatu salam bí ètò khilafa ṣe ń tẹ̀síwájú ó ní ọlọ́run bá ń ṣe àtìlẹ́yìn ní gbogbo àsìkò ní gbogbo sàmánì tí ọlọ́run bá sì ń fi àwọn ènìyàn tí wọn yóò máa ṣe ìjìsílẹ̀ òdodo lọ́lẹ̀ fún ìjọ àwọn tí ó ṣe é pé wọn yóò ṣe ìjìsílẹ̀ wọn yóò fi ohun gbogbo tí ó bá jẹ́ ohun kan tí àwọn ní tí wọ́n nílò wọn yóò gbèjù sẹ́yìn wọn yóò sì máa ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà ọlọ́run nígbà gbogbo ó ń bẹ nínú àwọn tí wọ́n ti pẹ́nu jẹ̀mọ́ tí wọ́n ń ṣe báyìí ó sì ń bẹ nínú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ náà tí wọ́n ń ṣe báyìí pẹ̀lú àwọn tó jẹ́ pé màá mẹ́nu bà àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan nínú wọn ní ṣókí mo ti mẹ́nuba àwọn kọ̀ọ̀kan nínú wọn ní ìṣáájú ó fi wá jẹ́ pé ní kútùbà àkọ́kọ́ tá a bá máa wá ní ìbẹ̀rẹ̀ ọdún eléyìí a máa wá lórí àfilọ́lẹ̀ wakfu jadid adrat muslim maud orí alatala àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ètò yìí ní ọdún 1951 láti jẹ́ pé wọn yóò fi ní ọdún 1957 láti jẹ́ pé wọn yóò ṣe ètò yìí tí wọn yóò fi máa ṣe ìtànká ẹ̀sìn ní àwọn ìgbèríko ní ìṣáájú ilẹ̀ Pakistan ní eléyìí mọ́ ṣùgbọ́n lẹ́yìn nígbà tí ó di àsìkò kìláfà ẹlẹ́ẹ̀kẹrin òun ni wọ́n rí bí ojúṣe yìí ṣe gbòòrò bó ṣe ní láti gbòòrò tí wọ́n sì ṣe àtànká rẹ̀ dé gbogbo orílẹ̀ àwọn ìjùsílẹ̀ yìí tí a sì máa wá láti àwọn orílẹ̀ òrókè wọn ó jẹ́ nǹkan tí wọ́n á máa ná ní àwọn ilẹ̀ adúláwọ̀ fún ìṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìpolongo ẹ̀sìn gẹ́gẹ́ bí Hazrat Khalifatu Masih kẹrin bí wọ́n ṣe fi ìtọ́sọ́nà yìí lọ́lẹ̀ èyí sì ni ìgbésẹ̀ tí ó ń tẹ̀síwájú títí di àsìkò yìí ní àwọn àgbàwọlé ìjùsílẹ̀ yìí ó jẹ́ nǹkan tí wọ́n á máa ná ní ilẹ̀ adúláwọ̀ àti àwọn orílẹ̀ mìíràn tí wọ́n fi bẹ́ẹ̀ jẹ́ orílẹ̀ àìní díẹ̀ lára eléyìí òun ló fi jẹ́ pé pẹ̀lú ojúre ọlọ́run ọba àwọn ènìyàn máa kópa nínú rẹ̀ pẹ̀lú ìwúrí ṣùgbọ́n kò túmọ̀ sí pé bóyá ilẹ̀ adúláwọ̀ nìkan àbí àwọn tí wọ́n bóyá àwọn amadi tí wọ́n wà ní ilẹ̀ adúláwọ̀ àti àwọn àbí àwọn amadi tí wọ́n wà ní àwọn orílẹ̀ tí wọn ò tí ì gbégbá orókè bóyá wọn ò kí ń kópa nínú rẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ bí ó ṣe é pé ìjúsílẹ̀ tiwọn gan náà ó tó mẹ́nubà ó tó gbóríyìn fún ṣùgbọ́n ohun tá a máa fojú hàn jùlọ ó ní pé ọ̀pọ̀ àwọn ìjúsílẹ̀ yìí tá a máa wá a máa wá láti àwọn orílẹ̀ olówó ńlá àwọn orílẹ̀ tí wọ́n wà lórókè lára ilé yìí gbogbo àwọn ààyè àwọn ẹni tí wọ́n ń ṣe àwọn ìjúsílẹ̀ yìí ohun tí wọ́n ní ní àmọ̀dájú lórí ẹ̀mí wọn òun náà ni èyí tó wà nínú hadith kudusi tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa wasallam tí wọ́n yànnàná yí pé ọlọ́run ọba sọ yí pé ìrẹ ọmọ ádámà ohun gbogbo tí ó wà ní ìkápá rẹ gbé sí ojú ọ̀nà mi kó o sì wà ní ìfọ̀kànbalẹ̀ o ò ní ní ìfòyà wípé o àdánù o sì ní ní ìfòyà e, wípé wàá rì sómi bẹ́ẹ̀ sì ló ní ní ìfòyà wípé ẹnikẹ́ni bọ̀ wá já ọ lólè ohun gbogbo tí o bá kó sí àkàtà mi màá kó wọn fún ọ padà nígbà tí yóò bá nílò rẹ̀ torí náà àwọn ìjùsílẹ̀ tí èèyàn bá ṣe lójú ọ̀nà ọlọ́run ọba kì í ṣe pé ó ń ṣe àǹfààní fúnni ní ilé ayé yìí nìkan bí ó ṣe pé ó tún ń ṣe àǹfààní fúnni ní ọjọ́ gbèǹde nígbà tí ènìyàn bá papòdà tán ọlọ́run ọba ti sọ nínú alukurani wípé wa ma tunfiqu wa ma tunfiqu min khairin yuwaffa ilaykum wa antum la tuzlamun wa ma tunfiqu min khairin yuwaffa ilaykum wa antum la tuzlamun àwọn ohun yòówù tí ẹ bá ṣe ní ìjù sílẹ̀ ní ọ̀nà tí ó tọ́ gbogbo wọn ni a ó dá padà fún yín tí kò sì ní sí ìbàjẹ́ kankan tí yóò wá fún yín ló fi jẹ́ pé bí ọlọ́run bá bá ti wá ṣe májẹ̀mú ọlọ́run bá ṣe àmúṣe májẹ̀mú rẹ̀ a sì rí àpẹẹrẹ eléyìí ní ilé ayé ń bí kí ó lè bá jẹ́ pé ènìyàn yóò ní àmọ̀dájú wípé ní ọjọ́ ìgbéǹde pẹ̀lú èèyàn yóò jẹ́ ẹni tí yóò máa jèrè ojúrere ọlọ́run ọba ènìyàn yóò jogún ọlọ́run ọba ojú ọ̀nà ọlọ́run ọba kìí ṣe gẹ́gẹ́ bí òwò ilé ayé tó jẹ́ pé èèyàn fi owó kan ṣòwò á sì pàdánù àbí kó jẹ́ ohun àǹfààní ráńpẹ́ tí yóò mọ ní ti ilé ayé ń bí tí kò sí nǹkan kan tí yóò wá ní ọjọ́ ìgbẹ̀yìn ṣùgbọ́n nípa àwọn ìjùsílẹ̀ àwọn òwò ṣíṣe nílé ayé ń bí a máa ṣe àǹfààní nígbà míì fúgbà ráńpẹ́ tí yóò sì di pé àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ wọn á tó padà jẹ owó ọ̀hún mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí ń lọ ní àsìkò yìí wípé ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù owó àwọn èèyàn òun ni wọ́n ti jẹ mọ́lẹ̀ nínú àwọn tí wọ́n kópa nínú ètò bitcoin ni àbí àwọn oní crypto ni ló jẹ́ pé ohun gbogbo tí wọ́n kó sórí àkàtà wọn òun ni wọ́n ti gbé jẹ tán. ní ṣókí eléyìí ni àwọn òwò bíi bitcoin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ló jẹ́ pé níwòye tèmi ó jẹ́ tẹ́tẹ́ títa pẹ̀lú. ṣùgbọ́n báwo ni ọlọ́run bá ṣe ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n bá ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà rẹ̀ tí wọ́n bá náwó nítorí ojú ọ̀nà tirẹ̀ a máa jọni lójú lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ wípé mò ń bọ̀ wá fún yín ní àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan. eléyìí jẹ́ àwọn àpẹẹrẹ tó jẹ́ wípé àwọn tí wọ́n ń ṣe ìjùsílẹ̀ ọ̀hún fúnra wọn wọ́n ń jèrè nípa ti ilé ayé ìgbàgbọ́ wọn tún ní àlékún sí pẹ̀lú. fún àpẹẹrẹ láti ilẹ̀ Liberia òun ni àpẹẹrẹ kan wáyé ní àti Wumi County ibẹ̀ ni Mualim ti kọ ránṣẹ́ yìí pé ní a lọ fún àti gba owó wákfù jadid tí mo sì lọ sí ọ̀dọ̀ àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ ní mumba tí lẹ́yìn ìgbà tí mo pàdé ẹni tí ó jẹ́ ìmáàmù agbègbè wọn a ṣe ètò kan lélẹ̀ eléyìí tí àwọn ará agbègbè ọ̀hún tí wọ́n kópa nínú rẹ̀ tí a sì fi ètò yìí fún àwọn ènìyàn nípa rírì wákfù jadid lẹ́yìn ètò yìí ó ní àwọn ọmọ jẹ̀mọ́ fúnra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní wá lọ́kùn òjọ̀kan àwọn ọmọ jẹ̀mọ́ bẹ̀rẹ̀ sí ní lọ ilé lọ́kan òjọ̀kan láti wá ṣe ìjùsílẹ̀ tiwọn báyìí ó ní khadim kan lọ sí ilé lọ́jọ́ yìí kò ní nǹkan kan ní ilé báyìí ó ní ìyá rẹ̀ tọrọ yìí pé ó tọrọ gáfárà yìí pé kò sí owó kankan lé báyìí nígbà tí ó bá yá a tún nígbà tí adarí lẹ́yìn ìgbà díẹ̀ ó khadim yìí ó bẹ̀rẹ̀ sí ní sáré tọ̀ wá ó ń wí pé eléyìí ni àádọ́ta lé nígba owó Liberia eléyìí tí bàbá mi fi sílẹ̀ láti fi san owó iléèwé mi òun ni mo fi ń ṣe ìjùsílẹ̀ báyìí nítorí pé kí ilé wa kí ó má bàa pàdánù nínú ìjùsílẹ̀ yìí ó ní pé lẹ́yìn ọjọ́ díẹ̀ ó ní khadim yìí wá sílé mi ó wá sọ wípé lẹ́yìn ọjọ́ méjì lẹ́yìn ìgbà tí ẹ wá sí ọ̀dọ̀ wa ó ní a rí ìrógbà yìí pé ẹnìkan nínú àwọn ìbátan wa wọ́n ti fi wọ́n fi ẹgbẹ̀rún méjì àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó wọ́n fi ránṣẹ́ fún ètò ìdánilẹ́kọ̀ọ́ mi báyìí ó ní ọlọ́run bá fi ṣe àánú fún mi ní ìlọ́po mẹ́wàá òǹkan tí a fi ṣe ìjù sílẹ̀ báyìí náà ni ọlọ́run bá fi àlékún ìgbàgbọ́ sí ọkàn àwọn ọmọ aráyé gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ń gbọ́ bùkátà ẹni ní ilé ayé ń bí bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá tó tẹ̀síwájú láti máa ṣe àmúṣe májẹ̀mú rẹ̀ ní ọjọ́ ìgbìndé inshàlá eléyìí tí jẹ́ nǹkan tí ọmọ aráyé ti ń rí láti ilé ayé láti Guinea Conakry òun ni a tún rí àpẹẹrẹ láti agbègbè Mansaya òun ni ẹni tí ó jẹ́ missionary wọn kọ ránṣẹ́ pé à ń ṣe ètò wákù jáde lọ́wọ́ wọn ni àwọn ọmọ jẹ̀mọ́ a pè wọ́n sí mọ́ṣáláṣí fún rírì àti ohun kan tí ó ṣe kókó kí wọ́n ṣe ìjùsílẹ̀ wákù tí a sì pe ìtòyè wọn sí nǹkan tí sí ìlànà yìí báyìí ó ní ẹni tí ó jẹ́ ìmáàmù wọn Abubakar Kamara Saib tí ó ṣẹ̀ṣẹ̀ wọ inú jẹ̀mọ́ ó sọ wípé èmi màá kọ́ ṣe ìjùsílẹ̀ mi kí n lè bàjẹ́ àpẹẹrẹ fún ọmọ aráyé kì í ṣe pé bóyá òun fúnra rẹ̀ ló ń sọ pé kí àwọn èèyàn ọkọ̀ ṣe ìjùsílẹ̀ wípé òun náà bọ̀ àṣẹ lẹ́yìn ṣùgbọ́n nǹkan tó ọkọ̀ ṣe ni pé èmi fúnra mi ọkọ̀ ìjùsílẹ̀ báyìí ló jẹ́ pé ó fi ẹgbẹ̀rún mẹ́wàá owó franc guinea ṣe ìjùsílẹ̀ lọ́jọ́ yìí lẹ́yìn ọjọ́ yìí òní ó tún darí wá ó wá sọ wípé mo kú ti ṣe ìjùsílẹ̀ ọ̀hún lẹ́yìn ìgbà ráńpẹ́ sí èyí ó ní ọ̀rẹ́ mi kan. ó ní ọ̀rẹ́ mi kan fi mílíọ̀nù kan àbọ̀ Frank ránṣẹ́ sí mi tí mo sì rí i pé eléyìí jẹ́ ẹ̀san ìjùsílẹ̀ tí mo ṣe tí Ọlọ́run bá san mí lẹ́san tí ó sì ta mí lọ́rẹ yìí pé ní báyìí màá tẹ̀síwájú láti máa ṣe ìjùsílẹ̀ àti màá máa kópa nínú chanda yìí ju tàtẹ̀yìnwá lọ eléyìí ni bí Ọlọ́run bá ṣe máa ń ṣe fún àwọn tí ó ń ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ náà pẹ̀lú tí ó jẹ́ yìí pé bí ẹ bá ti ń ṣe ìjùsílẹ̀ Ọlọ́run bá máa gbọ́ bùkátà yín nílé ayé ń bí á sì tẹ̀síwájú láti máa gbọ́ bùkátà lọ́jọ́ ìgbéǹde báyìí náà látó láti Cameroon ẹni tí ó jẹ́ mùbálẹ́g colleague wa kọ níbẹ̀ yìí pé ọ̀jẹ̀ wẹ́wẹ́ kan òun ni ó wá ni a máa lọ pẹ̀lú mi láti ṣe ìjùsílẹ̀ láti gba ìjùsílẹ̀ káàkiri ó sì jẹ́ ẹni tí ò nílé tí ó ń gbé fúnra rẹ̀ kò ní iṣẹ́ tí ó ń ṣe lọ́wọ́ báyìí ní ọjọ́ kan òun ni òun fúnra rẹ̀ ó ṣe ìjùsílẹ̀ ẹgbẹ̀rún kan sífà ó sọ pé ẹ ṣe ní àdúrà fún mi pé kí n ríṣẹ́ ìmáṣe àlékún mualim sọ yìí pé ó dára màá ṣe àdúrà ìwọ náà tẹ̀síwájú láti máa ṣe àdúrà fún iṣẹ́ rẹ lẹ́yìn ìgbà díẹ̀ ó ní ọlọ́run bá gba àdúrà rẹ lẹ́yìn oṣù kan ó ní ó rí iṣẹ́ awakọ̀ lára bẹ́ẹ̀ ó ṣe àmúṣe májẹ̀mú wákùjẹ́dìd ó sì fi ẹgbàárùn sífà ṣe ìjùsílẹ̀ wípé eléyìí ni nǹkan tí mo ṣe ní ìjùsílẹ̀ ní àsìkò tí mo wà nínú ìpọ́njú ọlọ́run bá ti ṣe àlékún oore fún mi ẹni tí ó jẹ́ àmì láti Tanzania wọ́n kọ wípé arábìnrin kan láti jẹ̀mọ́ kan ni ó fi ìròránṣẹ́ wípé ó ń lọ sí ọjà láti ra àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó nílò ní ilé ló pàdé mualim lójú ọ̀nà wọ́n sì sọ fún un nípa ìjùsílẹ̀ wakfu jadid wọ́n pe ètò yìí arábìnrin yìí sí ìjùsílẹ̀ yìí báyìí ló wí wọ́n sọ pé ẹgbẹ̀rún méjì ṣílìn kan ni ó wà lọ́wọ́ mi báyìí nítorí náà máa ṣe ìjùsílẹ̀ ẹgbẹ̀rún kan shilling nǹkan tí ó sì ṣẹ́kù lẹ́gbẹ̀rún kan yìí máa lọ fi ra nǹkan tí mo nílò ní ilé wọ́n pé ní àyè yìí òun ni obìnrin kan ti pè mí látẹ̀yìnwá. ẹni tí ó ti gba ẹgbẹ̀rún márùn-ún ṣílìn lọ́wọ́ mi ní ìṣáájú tí mi kò sì san owó yìí kò dáwó mi padà fún ìgbà pípẹ́ mi ò tí ì rí mo sì ní ìrètí pé yóò sanwó yìí mọ́ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ó pè mí ó sọ pé eléyìí ni owó tí mo jẹ́ tí mo sì ní láti sọ fún ọ báyìí lẹ́yìn èyí ó ní ó darí ó tó wá sọ́dọ̀ mualim ó sọ pé ní báyìí látàrí ìbùkún ìjùsílẹ̀ tí mo ṣe yìí ó ní ọlọ́run bá ṣe fún mi ní ojúrere nítorí náà mo àtúnṣe àlékún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan ṣẹlẹ̀ tí màá fi ṣe ìjùsílẹ̀ báyìí ẹni tí ó jẹ́ mualim láti Liberia àwọn náà kọ́ pé ní ilẹ̀ ní jẹ̀mọ́ ganta òun ni a ti rí ara jẹ̀mọ́ kan tí í ṣe Aisha Sahiba wọ́n lọ sí ọ̀dọ̀ wọn láti pè tó yẹ wọn sí ìkópa nínú wakfu jadid wọ́n sọ pé ní báyìí kò sí nǹkan kan lọ́wọ́ mi ṣùgbọ́n ẹ̀yin ẹrọsẹ̀ fúngbà díẹ̀ má ṣe ètò kó má jẹ́ pé ilé mi yóò ṣòfìfo fún ìjùsílẹ̀ yìí òun náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ní ìfòyà pé kí ó kàn má jẹ́ pé ẹ padà lọ́wọ́ òfìfo ní mi báyìí wọ́n ṣe wọ sí inú ilé wọ́n á ṣe ìjùsílẹ̀ ọgọ́rùn-ún dọ́là Liberia báyìí ẹni ọ̀hún Mualim sọ pé ilé ọ̀hún náà ni mo ṣe wà tí ẹnìkan ti pè wọ́n lórí aago wípé ẹnìkan ti fi owó ránṣẹ́ sí wọn látàrí ẹ̀rọ ayélujára. arábìnrin yìí sọ pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìjì dọ́là Liberia ni tí ọlọ́run bá sì san mí lẹ́san rẹ̀ ní kíákíá báyìí láyà àti Guinea Conakry Mbaligua kọ yí pé. ara jẹ̀mọ́ ìkan tí í ṣe Saheed Durbar Saheb wọ́n jẹ́ni tí ò níṣẹ́ nígbà ọ̀hún wọ́n sì ti fi ìró ránṣẹ́ pé àwọn yóò rí àwọn ń fẹ́ iṣẹ́ níbi iléeṣẹ́ wakùsà ṣùgbọ́n wọn ò tí ì rí wọn ò ní ìrètí kankan yìí pé wọn yóò rí iṣẹ́ yìí gbà lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n pe ìtòyè wọn sí ìjùsílẹ̀ tàlík wákfì jadid wọ́n sọ pé mi ò kú níṣẹ́ kankan lọ́wọ́ báyìí mi ò ní nǹkan kan láti fi lélẹ̀ ṣùgbọ́n wọ́n tọwọ́ bàpò wọ́n sì mú ẹgbẹ̀rún frank ẹgbẹ̀rún frank jáde pé ohun gbogbo tó wà lọ́wọ́ mi náà nìyí mo ti fi ṣe ìjùsílẹ̀ wọ́n sọ pé ọjọ́ márùn-ún lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìjùsílẹ̀ yìí òun ni wọ́n gba wọ́n fún wọn ní ìwé ìpè láti gba iṣẹ́ níbi tí wọn ò tiẹ̀ ti tọrọ iṣẹ́ ní ìṣáájú rárá báyìí ló fi jẹ́ pé owó tí wọ́n ní wọn yóò máa fún wọn ó jẹ́ ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n franc ìyẹn ìlàjì mílíọ̀n franc òun ni yóò máa jẹ́ owó ọ̀yà wọn wọ́n sọ pé ẹgbẹ̀rún márùn péré òní ìjùsílẹ̀ tí mo ṣe ṣùgbọ́n lábẹ́ májẹ̀mú ọlọ́run ọba ọlọ́run bá sanmílẹ̀ san ní ìlọ́po ìlọ́po bákan náà látún rí mùbálì kan láti nàìjíríà tí wọ́n sọ pé nasir saib láti ilẹ̀ kano wọn ni wọ́n wá wípé àwọn ti ní ìṣó àwọn ní ìpayín kòkè láti rí iṣẹ́ fún ọjọ́ fún ọdún bíi mẹ́ta sẹ́yìn àwọn sì wòye pé èéṣe tí àwọn òtí òkú bẹ̀rẹ̀ sí ní ṣe ìjùsílẹ̀ ṣe chanda ní ìwọ̀nba nǹkan tó wà ní kápá àwọn ohun yòówù àwọn òkú lọ́wọ́ ṣùgbọ́n ohun yòówù táwọn bá tiẹ̀ ní káwọn tẹ̀síwájú láti kú máa ṣe ìjùsílẹ̀ tàwọn náà wọ́n wí pé Morabi Saheb sọ fún wípé láti oṣù kẹfà tí ó kọjá ọdún tí ó kọjá lọ òun ni wọ́n sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìjùsílẹ̀ àwọn wọ́n wí pé oṣù mẹ́ta ò tí ì lọ lẹ́yìn èyí tí ó di pé ẹnìkan fún wọn pé wọ́n wí pé wọ́n ti fún wọn ní iṣẹ́ láti ilé iṣẹ́ kan tí ilé iṣẹ́ ọ̀hún gbà wọ́n síṣẹ́ ní àsìkò náà tí ó wá jẹ́ pé eléyìí ni àgbékalẹ̀ àkọ́kọ́ tí wọ́n fún wọn láti ilé iṣẹ́ náà tí wọ́n mú jáde láti iléeṣẹ́ náà báyìí ni wọ́n ṣe wá mọ àmọ̀dájú pé lẹ́yìn ìgbà pípẹ́ yìí ojú iṣẹ́ tí àwọn rí ní àsìkò yìí ó jẹ́ ìbùkún látàrí ìjùsílẹ̀ tí àwọn ń ṣe láti orílẹ̀ Central Africa àwọn náà kọ wípé mo balẹ̀ kọ láti bẹ̀ yìí pé ẹnìkan tó ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ tí í ṣe Jibril Saib wọ́n wí pé ní ọdún tí ó kọjá tí mo wọ inú ìjọ mo bẹ̀rẹ̀ sí ní rí ìyàtọ̀ nínú ipò ẹ̀mí àti ipò ìjẹ́ ọmọlúàbí mi eléyìí náà jẹ́ nǹkan tí ó pèpè fún ìròrí wípé kò í ṣe pé wọ́n kàn wọ inú ìjọ lásán bí ó ṣe pé bí wọ́n ṣe wọ́n ṣe wọ inú ìjọ bẹ́ẹ̀ ni wọ́n kú ti máa ṣe àdúrà wọ́n sì ti máa ṣe ìgbìyànjú láti túnra wọn ṣe tí Ọlọ́run bá sì táwọn lọ́rẹ̀ yìí wípé àwọn fúnra wọn wọ́n rí i pé àwọn rí ìyàtọ̀ nínú ipò ẹ̀mí àti ipò ìwà ọmọlúàbí àwọn ìṣọmọlúàbí àwọn wọ́n rí lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé tó yẹ wípé àsìkò ìjùsílẹ̀ ti tó àti pé ọdún ni ó ń tẹ̀ lọ yìí bó ti wò ó mọ ẹ rí i pé ẹ ṣe ìjùsílẹ̀ báwọn sọ wípé èmi náà mo pèpè fún wípé kí n ṣe ìjùsílẹ̀ láti àsìkò ọ̀hún títí di àsìkò yìí mo rí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún nínú iṣẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ àránṣe láti ọ̀dọ̀ ọlọ́run ọba ni ó wá tó jẹ́ pé mi ò kàn ní lọ síṣẹ́ lọ́wọ́ òfìfo báyìí ìgbà tó jẹ́ pé màá máa wà ní ẹnu iṣẹ́ fúngbà òfìfo fúngbà pípẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní àsìkò yìí léraléra o ni mò ń rí ojúrere ọlọ́run ọba lẹ́yìn náà láti ilẹ̀ Togo Mbalig náà kọ ránṣẹ́ ìyẹn Arif Saif wọ́n kọ wípé láti ilẹ̀ kárà òun ni arákùnrin kan arákùnrin kan Abakaji Saib wọ́n wí pé ipò owó ipò owó mi kò jẹ́ èyí tí ó tọ́ torí àṣì pé wákùú jáde ni ó ń tán lọ yìí àsìkò wákùú ni ó ń tán lọ yìí mo sì bẹ̀rẹ̀ sí ní ní ìfòyà báyìí mo ṣe wí pé ewúrẹ́ kékeré kan ni mo ní nílé tí mo sì fi tí mo dè mọ́lẹ̀ fún àǹfààní kan tí mo fẹ́ ní lọ́jọ́ iwájú ṣùgbọ́n mo ní láti tà báyìí báyìí nǹkan iye ọkàn tí mo ní lásìkò yìí náà nìyí kò sí nǹkan mìíràn tí mo tún lè tà báyìí màá kú tà màá sì ṣe ìjùsílẹ̀ mi báyìí wọ́n wí pé èyí ni àníyàn tó wà lórí ẹ̀mí mi tí missionary ṣe wá láti gba Chanda báyìí ẹni ẹnìkan pè mí tí ó jẹ́ pé mi ò tiẹ̀ níní ìrètí pé wọn yóò dá owó tí ẹ ń jẹ mí padà báyìí ni wọ́n ti dá owó yìí padà tí mo sì ní àǹfààní láti ṣe ìjùsílẹ̀ mi báyìí ni Ọlọ́run bá ti ṣe ànàṣe fún mi láti ọ̀nà tí ó pamọ́ wọ́n kàn ní àníyàn láti ṣe iṣẹ́ rere Ọlọ́run báyìí ṣe ètò fún wọn nígbà tí wọ́n pè wọ́n fún ìjùsílẹ̀ ṣáájú ẹ̀ ni Ọlọ́run náà ti ṣe ètò fún wọn nítorí pé Ọlọ́run bá mọ nǹkan tí ó ń bẹ lọ́kàn ẹni láti marshall island òun ni ẹni tí ó jẹ́ mbàlẹ́gbẹ́ náà kọ́ wípé arábìnrin kan tí í ṣe nurain saiba wọ́n wípé látàrí ìjùsílẹ̀ tí a máa ń ṣe ọlọ́run bá ṣe ìpọ̀lọpọ̀ ojúrere fún èmi àti àwọn ará ẹbí mi ní ìṣáájú àwọn òkè ń kópa nínú ìjùsílẹ̀ nítorí pé àwọn ò mọ irú ìbùkún tí ọlọ́run bá máa tani lọ́rẹ̀ rẹ̀ látàrí ìjùsílẹ̀ tí èèyàn bá ń ṣe àti pé àwọn tó jẹ́ aláìní gbogbo àsìkò náà tó jẹ́ pé ó ṣòro láti ẹ̀ ti rí jíjẹ mímu pẹ̀lú àti pé àti gbọ́ bùkátà ilé ajẹ́ ohun ìpayín kékeré ajẹ́ ohun ìfòyà fúnni ṣùgbọ́n nígbà tí àwọn bẹ̀rẹ̀ tí àwọn gbọ́ kútúbà nípa ìjùsílẹ̀ nípa ìbùkún ìjùsílẹ̀ sílẹ̀ lójú ọ̀nà ọlọ́run ẹn làwọn wòye pé ní báyìí àwọn ní láti kópa nínú ìjùsílẹ̀ yìí bẹ́ẹ̀ wọ́n ṣe wí pé àwa náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìjùsílẹ̀ ní báyìí àwa rí ojú rere ọlọ́run bá débi pé à ń rí gbígbọ́ gbogbo bùkátà ilé à ń rí jíjẹ mímu tí láì ní ìṣòro ọ̀pọ̀lọpọ̀ ẹgbà ni yóò jẹ́ pé owó yóò wá fún wa láti oríṣiríṣi ọ̀nà táwa fúnra wa ò tiẹ̀ nírètí bí tí wò ó mọ ní òdiwọ̀n bí abáyé ṣe ń ṣe jù sílẹ̀ ọlọ́ba ń tẹ̀síwájú láti máa san wá lẹ́san ní ìlọ́po ìlọ́po eléyìí jẹ́ àwọn eléyìí jẹ́ àwọn ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ tí ọlọ́run bá tà síwájú láti máa ta lọ́rẹ̀ láti ilẹ̀ India ẹni tí ó jẹ́ alákòóso ètò wákùn jẹ́dìdì wọ́n kọ wípé ní àti jẹ́mọ̀ miela palan palmalado ó ní wọ́n lọ fún ètò láti gba èjì sílẹ̀ wọ́n pàdé Ahmadi kan níbẹ̀ tí ó sọ fún wọn wípé ní ọdún 2014 òun ni òun ṣe bayat tí òun sì ní àǹfààní láti wọ inú ìjọ ahmadiyya wọ́n wí pé ní àsìkò ọ̀hún ẹ̀yìn tí ìyẹn ẹni tí ó jẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ yìí kì í ṣe pé ó kú ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ ṣùgbọ́n ahmad yìí wọ́n sọ wípé májẹ̀mú tí mo ti kọ tẹ́lẹ̀ ó pé màá ṣe ìjùsílẹ̀ ẹgbàajì ìyẹn ẹgbẹ̀rún mẹ́rin ṣùgbọ́n kò sí nǹkan kan lọ́wọ́ eléyìí ni nǹkan tí mo fi bẹ̀rẹ̀ lẹ́yìn náà màá tẹ̀síwájú láti máa ṣe àlékún rẹ̀ bí ọlọ́run bá ti ń pèsè fún mi tí ọlọ́run bá sì ń tẹ̀síwájú láti máa fún mi ní ìlọsíwájú nínú iṣẹ́ mi báyìí lẹ́yìn ìgbà díẹ̀ sí èyí ó ní àwọn ará ilé yòókù náà àwọn náà kópa wọ́n ṣe bayat tí wọ́n sì wọnú ìjọ wọ́n pé ní báyìí pẹ̀lú ojú ọlọ́run ọba mo ti ní àǹfààní láti ṣe ìjùsílẹ̀ ìdajì mílíọ̀nù ní ìjùsílẹ̀ àti pé ní oṣù Ramadan tí ó kọjá lọ ó ní mo ti ṣe ìjùsílẹ̀ mi pé ní ìlàjì mílíọ̀nù wọ́n ní tóun ti gbogbo ìṣèdè tí ó wáyé látàrí àjàkálẹ̀ àrùn síbẹ̀ náà mi ò rí àánú kankan nínú àwọn òwò tèmi bí ó ṣe pé àlékún ni mo tún tẹ̀síwájú láti máa rí àti pé pẹ̀lú ojú rẹ Ọlọ́run ọba Allah ní àsìkò yìí gan òwò mi ti tayọ India ó ti tàn ká ilẹ̀ Thailand pẹ̀lú wọ́n yẹ pé gbogbo eléyìí jẹ́ ìbùkún tí mo rí látàrí ìjùsílẹ̀ eléyìí jẹ́ ojúrere ọlọ́run ọba eléyìí kò dà gẹ́gẹ́ bí àwọn ìjùsílẹ̀ onítẹ́tẹ́ kò dà gẹ́gẹ́ bí àwọn òwò onítẹ́tẹ́ torí pé èèyàn ṣe ìjùsílẹ̀ ó sì ṣe ìgbìyànjú lójú ọ̀nà ọlọ́run ó ti ná lójú ọ̀nà ọlọ́run báyìí òun náà tẹ̀síwájú láti máa ṣe ìgbìyànjú nínú òwò rẹ̀ ọlọ́run bá sì ń ṣe àlékún fún un ní ìlọ́po ìlọ́po atúndí àpẹẹrẹ mìíràn láti India pẹ̀lú ẹni tí ó jẹ́ missionary in charge láti ibẹ̀ wọ́n kọ wípé láti Malampur ní Kerala wọ́n wí pé alákòóso fún Wakfu Jadid nígbàtí àsìkò tí ń lọ òun ni wọ́n ní láti lọ káàkiri fún ìgbowójọ wọ́n dé ìletò tiwa náà báyìí òun ni Ahmadi kan pè é. arákùnrin yìí pé ó wí pé ìyá abdulrahman saheb ó ní orúkọ rẹ̀ wí pé ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ mi báyìí báyìí ó ti ní iléeṣẹ́ kan nígbà wọn ó sọ wípé ẹ wá sí iléeṣẹ́ mi mo sì fẹ́ kí ẹ bá mi ṣe àdúrà níbẹ̀ nígbà tí a débẹ̀ láì jẹ́ pé a béèrè fún ohunkóhun ó fi ìwé owó mílíọ̀nù kan sílẹ̀ fún ìjùsílẹ̀ báyìí òun náà ni ó tún fi ọkọ̀ kan náà sílẹ̀ tí ó fi ó da epo sínú rẹ̀ ó sọ pé ọkọ̀ kékeré wọ́n sọ pé ọkọ̀ kékeré ti dára fáwọn wọ́n sọ pé rárá fún ojúṣe jẹ̀mọ́ ọkọ̀ ńlá ni ó ṣe kókó kí ẹ lè bá ṣe ojúṣe yín ní ìrọ̀rùn wọ́n wí pé owó tí mo fi ṣèjù sílẹ̀ yìí mo ti fi lọ́lẹ̀ fún ìkan nínú àwọn ohun bùkátà mi tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí pé ẹ ti wá mo ní láti lò fún ètò wakfu jadid tí mo ti ṣe ètò àkọsílẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn elétò ìjọba wọ́n pé lẹ́yìn èyí láì jẹ́ pé wọ́n ṣe ìgbìyànjú kankan ó ní owó ńlá kan wọlé fún wọn eléyìí tí ó tayọ gbogbo nǹkan tó ń bẹ nínú ìrètí ó tayọ mílíọ̀nù kan tí wọ́n fi ṣe ìjùsílẹ̀ ní ìlọ́po ìlọ́po arábìnrin kan láti Mauritius àwọn náà kọ pé ìyẹn Shibris Shibris Saiba wọ́n wí pé mo rí ẹ̀bùn gbà fún àyájọ́ mi láti ọ̀dọ̀ àwọn òbí mi báyìí ni mo ṣe ìpinnu wípé má ṣe ìjìsílẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta fún wákì jẹ̀dí àti tọ̀rí jẹ̀dí báyìí ó ní fún ìgbà díẹ̀ tí mo ṣe ìjìsílẹ̀ yìí ó ní àwọn ìbátan mi kọ̀ọ̀kan náà wá tí wọ́n fún mi ní ìwé owó méjì báyìí oníkálukú wọn sì jẹ́ ẹgbẹ̀rún márùn ẹgbẹ̀rún márùn báyìí mo rí i pé ọlọ́run bá ti sẹ́mi lẹ́san ìlọ́po mẹ́wàá báyìí ẹni tó jẹ́ sádàlì jẹ́mọ́ láti Georgia wọ́n kọ wípé Muhammad Abu Ahmad Saib tí ó jẹ́ ará ìjọ tí ó wá láti ilẹ̀ Shin wọ́n wípé wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ ìwòsàn ní Georgia lásìkò náà wọ́n ṣe bàyàtì ní ọdún mẹ́ta sẹ́yìn. báyìí jẹ́mọ̀ ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí wakfu jadid pé báyìí ni a ṣe ní láti ná lójú ọ̀nà ọlọ́run ọba wọ́n wípé ní gbogbo nǹkan tó wà ní ọwọ́ mi gbà òun ó ń lọ bíi ọ̀ọ́dúnrún dọ́là báyìí nígbà tí ó ń jẹ́ akẹ́kọ̀ọ́ ó ní pé mo ní láti fi ṣe ìjùsílẹ̀ nítorí pé mo rántí ẹsẹ̀ ọlọ́run ọba tó sọ pé kọ́d aflaha man zakaha wípé olóríire ni ẹni tí ó bá ṣe àfọ̀mọ́ ohun ìní rẹ̀ wípé lẹ́yìn ìgbà tí mo ṣe ìjùsílẹ̀ yìí ó ní ní ìgbà tí oṣù yóò parí dọ́là méjì péré ni ó ṣẹ́kù nínú nínú àpò ìkówópamọ́ mi báyìí mo bẹ̀rẹ̀ sí ní ní ìfòyà yìí pé àwọn àlejò kan ń bọ̀ fún mi báwo ni màá ṣe ṣe ìgbàlejò wọn ṣùgbọ́n ní ọjọ́ tí àwọn àlejò yìí dé ní ọjọ́ náà òun ni ọlọ́run bá tàtàrà ojúrere rẹ̀ ṣe ètò fún mi nínú àpò ìkówópamọ́ mi tí ó fi di pé ẹgbẹ̀rún kan dọ́là ó wọ inú àpò ìkówópamọ́ mi látara bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba yìí pé eléyìí jẹ́ ìbùkún ìjùsílẹ̀ tí mo ṣe eléyìí jẹ́ nǹkan tí ó ń ṣe ìwòye ìwòye ọ̀tọ̀ onítọ́mọ aráyé ń rí ṣùgbọ́n ẹlẹ́sìn ẹlẹ́sìn a máa ní ìwòye tirẹ̀ yìí pé látàrí ìjùsílẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba lòun ṣe ń rí ojúrere yìí láti kẹ́ńyà ó wọ́n tún kọ́ yìí pé Khatija Saiba tí wọ́n jẹ́ ẹnìkan tí ń ṣèwọ inú ìjọ wọ́n jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ báyìí wọ́n rí pé bí ọdún ti bẹ̀rẹ̀ o ni wọ́n ti kọ sílẹ̀ yìí pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta shilling o ni àwọn yóò san fún wákìtí jadid tí wọ́n sì ti sanwó ọ̀hún báyìí mo lọ sí ilé ẹ̀kọ́ láti lọ fún wọn ní ní ìwé ẹ̀rí pé wọ́n sanwó ọ̀hún lọ́jọ́ kejì wọ́n wá sí ọ̀dọ̀ mi wọ́n wá sí ilé mi pé mo tó fẹ́ láti san ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní àlékún sí i kí gbogbo ẹ̀ kí ó lè jẹ́ ẹgbẹ̀rún kan shilling tí mo san wọ́n wí pé arábìnrin sọ pé màá ní láti ohun kan tí mo ṣe ń ṣe yìí òun náà ni pé mo nírètí pé ọlọ́run bá yóò ṣe àlékún fún mi ní ìbùkún wọ́n wí pé nígbà tí wọ́n wá sílé ó aya wọn sọ fún wọn pé arábìnrin yìí wọ́n tún ti mú wá tí àwọn sì ní láti fún wọn ní ẹ̀rí ìsanwó wọn báyìí wọ́n wí pé ọmọ àwọn kan àwọn ti ṣe ètò fún àwọn ti kọ àwọn ti pèpè fún àti bójútó bùkátà rẹ̀ láti ilé ẹ̀kọ́ tí àwọn ò sì ní ìrètí kankan wípé yóò bọ́ sí i ṣùgbọ́n báyìí ó ní wọ́n ti pè wípé wọ́n ti kó owó rẹ̀ sí inú ètò e, nínú àpò ilé ẹ̀kọ́ eléyìí ti ṣe ẹgbẹ̀rún mẹ́ta shilling láti ọ̀dọ̀ ìjọba wọ́n ní eléyìí fún mi ní ìfọ̀kànbalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹni tí í ṣe amir Indonesia wọ́n kọ ránṣẹ́ pé Abdulrahim Saib tí wọ́n jẹ́ ará inú ìjọ yìí じゃあらやい jàmá kékeré kan ní ibẹ̀ wọ́n rí pé ó ti ń pé ìgbà díẹ̀ báyìí tí mo ti ń ṣe ìgbìyànjú ṣùgbọ́n ní ọdún 2019 ó ní mo bẹ̀rẹ̀ sí ní ìfòyà yìí torí pé mi ò rí iṣẹ́ lọ́wọ́ wọ́n rí pé lẹ́yìn ìgbà díẹ̀ mo ní láti fi iṣẹ́ mi sílẹ̀ tí mo sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbìyànjú nínú òwò ṣíṣe ṣùgbọ́n lẹ́yìn náà kò tún rí kò tún rí àṣeyọrí gbogbogbò yòówù tí n bá pé mo ti ní ìṣòro nínú eh, eh, eh, nínú àti rí iṣẹ́ mo ti pé ọmọ mọ́kànléní àádọ́ta báyìí tó ìṣòro láti ríṣẹ́ ní ọdún yìí báyìí ojoojúmọ́ ni mò ń ṣàdúrà ní tajud òṣèlú ni wọ́n sì máa kọ sáwọn náà ránṣẹ́ sáwọn náà pẹ̀lú pé kí ọlọ́run fún àwọn ní iṣẹ́ kí àwọn lè ríbi ṣe ìjì sílẹ̀ yìí wọ́n pé nígbà tí yóò fi di pé ọdún yìí parí ọlọ́run bá ṣàti ṣe ọ̀nà kan àbó náà míì fún àwọn láti ṣe ìjì sílẹ̀ ní ṣókí àwọn sáré bí ṣe ìjì sílẹ̀ àwọn wọ́n pé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn parí eléyìí ibi tí àwọn ti ń ṣiṣẹ́ ní ìṣáájú ibẹ̀ ni wọ́n pè wọ́n yí pé kí wọ́n wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún iṣẹ́ wọ́n ní pé pẹ̀lú jírí ọlọ́run ba mo ti rí iṣẹ́ torí pé ó jọ mí lójú lọ́pọ̀lọpọ̀ ó jọ mí lójú lọ́pọ̀lọpọ̀ torí pé ẹni tí ó pè mí fún iṣẹ́ yìí kì í ṣe alákòóso mi báyìí mo bẹ̀rẹ̀ sí ní òye tó jẹ́ pé èmi ni wọ́n pè nígbà tó jẹ́ pé mo ti fi iṣẹ́ sílẹ̀ ní ọdún méje sẹ́yìn báyìí ni mo mọ̀ pé ojúlé ọlọ́run bá ní tí mo fi rí iṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọdún tí mo wà ní àsìkò yìí láti Senegal láti tambakoda ó ní mọ̀bálẹ́gù akọ̀ránṣẹ́ yìí pé nígbà tí a lọ káàkiri ó ní ní àyè kan nígbà tí a pè wọ́n fún ìjùsílẹ̀ àti pé àwọn ìṣẹ̀lẹ̀ tí mo mẹ́nubà ní ọdún tí ó kọjá lọ tí uzul mẹ́nubà ní ọdún tí ó kọjá lọ amẹ́nubà fún wọn báyìí ní Ahmad Kati ṣe Usman Saib ó sọ pé látìgbà tí àwọn ti ṣe bayat ìgbà táwọn ṣe bayat àwọn ní ìṣòro lọ́pọ̀lọpọ̀ nípa ohun ìní àwọn àti pé lẹ́yìn bayat àwọn rí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní dòdì àwọn tó jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́rin ni wọ́n ṣe ìgbìyànjú láti dáná sunlé àwọn pẹ̀lú pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n wípé nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjùsílẹ̀ nínú jẹ̀mọ́ ó di pé nǹkan yídà fáwọn látara ìjùsílẹ̀ yìí òun ló di pé àwọn ti ní àǹfààní láti kọ́ ilé àwọn mìíràn wọ́n wípé ní ìṣáájú ilé kékeré kan òun ni àwọn onítẹ̀lẹ̀ tí wọ́n máa dáná sun ṣùgbọ́n ní báyìí àwọn ti rí ilé tí ó dúró gbẹngbẹn àti pé àwọn ríbi ṣe ètò ẹ̀kọ́ àwọn ọmọ wọn náà pẹ̀lú tó sì jẹ́ pé lọ́jọ́ lóyún ọdọọdún òun ni àwọn ń ṣe àlékún nínú ìjùsílẹ̀ wákùjẹ́dídà wọn àti pé gbogbo àwọn olódì àwọn ọ̀hún gbogbo wọn ni wọ́n ti papòdà kódà àwọn tí wọ́n bá sì ń bẹ nínú láyé nínú wọn wọ́n wà nínú wọn ò sí nínú ìgbádùn débi tí wọn yóò ráyè ìta wọn. láti Tanzania ó ní ìṣẹ̀lẹ̀ kan wáyé láti nípa àwọn oní ọgbẹ àwọn àgbẹ̀ tomato tó sì jẹ́ wípé láti ibi tí wọn yóò ti máa wọ́n ti ní àyè ibi tí wọ́n ti máa ń gbé omi wá tí omi fi ń débẹ̀ tí wọ́n fi ń ríbi ilẹ̀ àwọn ọ̀gbìn àwọn àti wípé àwọn ní láti gba àwọn òṣìṣẹ́ gan fún ojúṣe yìí ṣùgbọ́n ní ọdún yìí ohun kan bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ àti wípé oko àwọn tí wọ́n wà nítòsí àwọn táwọn máa ń rí omi látọ̀dọ̀ wọn wọ́n jẹ́ kí ó yà hàn pé báyìí ni nǹkan ṣe díbàjẹ́ tó ṣùgbọ́n wọ́n rí pé nígbà tí mualim tí wọ́n pè tó yà wọ́n sí ìjùsílẹ̀ ẹgbẹ̀rún kan sílẹ̀ ni mo ní lọ́jọ́ yìí mo fi ṣe ìjùsílẹ̀ báyìí o ni wọ́n fún mi ní wọ́n já ẹ̀rí ìjùsílẹ̀ fún mi wọ́n rí pé nínú ètò tí ó tẹ̀lé nínú ìpàdé tí ó tẹ̀lé fúnra wọn ni wọ́n sọ yìí pé mualim sọ yìí pé. wọ́n sọ fún Mualim wípé ohun ìjùsílẹ̀ tí mo ṣe ọlọ́run bá ti san mí lẹ́san rẹ̀ nítorí pé omi ò débi oko mi ní ìṣáájú ṣùgbọ́n ọlọ́run bá ti ṣe ètò rẹ̀ fún mi báyìí báyìí ni ọlọ́run bá ṣe ń san mí ní ẹ̀san rere láti ilẹ̀ Sierra Leone òun ni ẹni tó mọ̀bálẹ́gọ́ kọ wípé olùkọ́ kan wà wọ́n wípé Alexander Shipe wọ́n jẹ́ elétò ní ilẹ̀ Sierra Leone wọ́n jẹ́ wípé ohun kan sì ṣẹ́kù tí wọ́n ní láti san nínú àmúpé ìjùsílẹ̀ wọn nítorí pé látàrí àwọn ìṣòro kọ̀ọ̀kan tí ó wáyé fún wọn ó pẹ́ kí ó tó di pé wọ́n lè rí owó ọ̀yà wọn gbà tí ó sì di pé ìṣòro wọlé lọ́pọ̀lọpọ̀ fún wọn ní ṣókí wọ́n ṣàwò láti ọ̀nà kan àbómìíràn láti rí pé àwọn yanjú ètò chanda wàsíyà àti àwọn chanda tí ó ṣẹ́kù tóun ti bó ti jẹ́ pé àwọn wà nínú ìpọ́njú wọ́n wí pé bí àwọn kété tí àwọn ṣe ìjùsílẹ̀ yìí tán òun ni wípé ní àkọ́kọ́ wọ́n fáwọn ní wọ́n yan àwọn láti ṣe oníwádìí ìrẹsì tí ó ń bẹ ní orílẹ̀ lẹ́yìn náà wọ́n tún fún wọn ní ojúṣe mìíràn báyìí náà ní àti ní ṣáájú jasa UK 2022 thousand and twenty-two ó ní àwọn ti ní àǹfààní láti fi eh, láti gbé mùmáwòrán sínú ilé àwọn àti pé ọlọ́mọba tó ṣe ojúṣe pé láti láti ilé ẹ̀kọ́ gíga Kagoshino ní Japan wọ́n fún àwọn ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ eléyìí tí ó jẹ́ pé àwọn pèpè fún níṣáájú tí wọ́n sì fà wọ́n lékè wọ́n sì fún àwọn ní àǹfààní yìí wọ́n yan àwọn fún ojúṣe yìí wípé láti ọdún tí ó kọjá lọ báyìí ilẹ̀ Japan ni mo wà pẹ̀lú ojúre ọlọ́run ọba àwọn ti níbi ìpàdé àwọn ará jẹ̀mọ́ ní Japan tí ọlọ́run bá sì tún ṣe ojúre fáwọn náà yìí pé kìí ṣe pé wọ́n fáwọn ní ilé fún àwọn ẹbí àwọn nìkan bí ó ṣe pé ní Sierra Leone bí ó ṣe pé wọ́n tún ṣe ètò ìgbọ́bùkátà àwọn ẹbí wọn náà pẹ̀lú wípé eléyìí jẹ́ ohun àlékún fún ìgbàgbọ́ fún àwọn wípé ọlọ́run bá ṣe ọlọ́run bá tàwọn lọ́rẹ àwọn ahmadi kódà àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ pẹ̀lú wọ́n ní ìwúrí tí ó lékè láti ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà ọlọ́run eléyìí tí a tún rí àpẹẹrẹ rẹ̀ ní ọ̀nà mìíràn báyìí ló fi jẹ́ pé láti ilẹ̀ Sierra Leone mbalik mọ̀yánbà láti ilẹ̀ mọ̀yánbà mbaligi kan ránṣẹ́ pé ní àsìkò kútúbà tí a ti pè tó yẹ sí ìjùsílẹ̀ wákùjẹ̀dìd ó ní ẹnìkan wọ inú igbó lọ ó lọ gé àwọn igi tí ó sì ṣe ìjì ó sì ṣe ìgbìyànjú láti ṣe ìjì sílẹ̀ ní ojú ọ̀nà ọlọ́run wọ́n wí pé Qasim Saib ó wá ní ọ̀sán gangan ó wá yí pé eléyìí ní gbogbo owó tí mo ti rí tí mo sì fẹ́ fi ṣe ìjùsílẹ̀ fún Waqf Jadid wọ́n sọ pé ó ṣe fi àwọn owó díẹ̀ lẹ̀ fún ètò fún ìgbọ́bùkátà rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìgboyà ni ó sọ fún yín pé látìgbà tí ẹ ti sọ̀rọ̀ nípa àwọn sàábé ó ní èmi náà ti ṣe ìpinnu wípé èmi náà máa tẹ̀lé lànà àwọn sàábé yìí kí ọlọ́run bá fúnra rẹ̀ yóò gbọ́ bùkátà mi látọ̀dọ̀ tirẹ̀ báyìí náà ni amir Tanzania náà kọ yí pé mọ̀bálẹ́gẹ ìletò agbègbè Shangian wọ́n kọ yí pé ìletò kan wà ní agbègbè ọ̀hún Simbachayi ni ó jẹ́ ìletò tuntun kan níbẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tí jẹ́mọ̀ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ní àìpẹ́ wọ́n ṣẹ̀ fi jẹ́mọ̀ lọ́lẹ̀ níbẹ̀ ni. àwọn ènìyàn mọ́kànléní ogójì òun ni wọ́n wọ inú jẹ́mọ̀ ní oṣù tí ó kọjá lọ ìyẹn ní December wọ́n wí pé ní àsìkò ọ̀hún òun ni àwọn lọ síbẹ̀ láti láti lọ káàkiri lọ́dọ̀ àwọn ìletò káàkiri àwọn sì dé ibi ọ̀dọ̀ àwọn ẹni yìí fúnra wọn náà tó jẹ́ pé wọ́n ní ìṣáájú wọn ò kú lẹ́sìn kankan tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí àwọn bẹ̀rẹ̀ sí ní pe ìwòye wọn sí ìrun kíkí lẹ́yìn ìrun zur ó ní àwọn fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bí wọ́n ti ń kírun àti láti máa ṣe ìjọsìn yòókù báyìí ó ní ìkànnù wọn rí ìwé ìwé tí wọ́n fi ń ṣẹ̀rí ìjùsílẹ̀ báyìí ó ní mualim sọ fún yín pé oṣù ìgbẹ̀yìn fún wakfi jadid ó ní àwà yìí nítorí náà a ní láti ṣe ìjábọ̀ fún simarkaz kí khalifatu masih kí wọ́n lè rí kí wọ́n lè rí ìjábọ̀ ìjùsílẹ̀ wa àti pé ahmad yòówù tó bá ti ṣe ìjùsílẹ̀ ó ní a máa ń jẹ́ ẹ̀rí yìí fún báyìí náà ṣe béèrè yìí pé ẹnìkan ni wọ́n béèrè yìí pé ìgbà wo lẹ́ ń bọ̀ àgbowó tiwa báyìí ni wọ́n dá mualim dáhùn yìí pé mo wòye pé ẹ ṣì wà nínú ìṣòro báyìí ẹ ò fi bẹ́ẹ̀ ní torí ẹ̀ mo ṣe wòye pé ìgbà tí ó bá fi ọdún tí ó ń bọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wọ ní ìjọ ni à ń bọ̀ àgbà ti yín báyìí ni àwọn ènìyàn ń sọ yé pé ìyẹn ni pé orúkọ tiwọ̀ ò ní lọ sọ́dọ̀ kàlífàtú màsí láéláé kò lè rí bẹ́ẹ̀ báyìí ni àwọn tí wọ́n wà níbẹ̀ lọ́jọ́ yìí oníkálukú wọn bẹ̀rẹ̀ sí ní fi ohun kan tó wà ní ọwọ́ wọn ṣe ìjùsílẹ̀ lọ́jọ́ yìí wọ́n sọ yé pé ní báyìí ẹ gbọ́dọ̀ àgbà ti ọdún tí ó ń bọ̀ náà báyìí wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé kí wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé kí wọ́n kọ májẹ̀mú àwọn sílẹ̀ fún ọdún tí ó ń bọ̀ báyìí ò ní ọ̀nà tí Ọlọ́run bá ṣe àlékún fún ìgbàgbọ́ àwọn ènìyàn fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú ìjẹ̀mọ́ gan pẹ̀lú amẹ́rù láti Gambia wọ́n kọ wípé jẹ̀mọ́ ti North Bank tí í ṣe dotabalu wọ́n wípé arákùnrin kan láti bẹ̀ tí ìyẹn jelosaib bàbá wọn kì í ṣe Ahmadi ṣùgbọ́n àwọn ni àwọn ni baálẹ̀ ìletò wọn tí wọ́n sì wà nínú àárẹ̀ báyìí ó jẹ́ pé ọmọ wọn tí ó ṣe amadi yìí ó ní ó ń ṣe àkóso ìlú báyìí wọ́n sọ pé àwọn ẹ̀kọ́ àwọn ngo mùsùlùmí kan àwọn ẹ̀ka mùsùlùmí kan tí wọ́n jẹ́ ngo wọ́n wá síbẹ̀ tí wọ́n sì sọ pé wọ́n ń ṣe ìjìsílẹ̀ ìtọ́jú àwọn ènìyàn pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún dílásì báyìí ni wọ́n ṣe pè wọ́n wípé ní báyìí a ti gbọ́ wípé ẹni rere ni ẹ jẹ́ nítorí náà a fẹ́ láti fún yín ní ọgbọ̀n ẹgbẹ̀rún dílásì kí ẹ lè máa tọ́jú àwọn bàbá yín ṣùgbọ́n gbèdéke tó wà lẹ́nu ni pé Ahmadi nìyí tí ẹ bá fi ìjọ yìí sílẹ̀ a ó fún yín ní owó yìí báyìí oníjàdó sahib dáhùn yìí pé mi ò nílò owó yín nítorí pé ẹ̀kọ́ tí ọlọ́run bá fún wa nínú ìjẹ̀mọ́ yìí ni pé ọlọ́run bá ní ó tó fún ẹrúsìn rẹ̀ àti pé ní ọjọ́dún èmi fúnra mi ṣe ìjùsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fún fún jẹ̀mọ́ yìí báyìí ó ní ọjọ́ wọn lójú pé èyí ṣe tí ẹ̀ ń ṣe ìjùsílẹ̀ àdúró owó yìí nígbà tẹ́yìn fúnra yín jẹ́ aláìní wọ́n dà yín pé ṣe rí ojúrere àti ayọ̀ tí mò ń rí látàrí pé mo jẹ́ Ahmadi bí ẹ bá mọ̀ nípa rẹ̀ ni ẹ̀yin fúnra yín ẹ ó tẹ̀lé Imam Mahdi ní kíákíá eléyìí ni epo ìgbàgbọ́ tí Ọlọ́run bá ń fi sọ́kàn àwọn ẹni tí wọ́n wà ní ilẹ̀ tí ó jìnnà rere fún eléyìí tí ó jẹ́ ayọ̀ tí ayọ̀ àti ìgbàgbọ́ tí ó múnádóko tí ọlọ́run bá ń fún àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé ọmọ odò òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam yìí ní àyè mìíràn gbà tí wọ́n ti pe àwọn ènìyàn sí ìjì sílẹ̀ òní ní ọjọ́ yìí kan náà òní Nuruddin Saheb tí wọ́n jẹ́ ọlọ́pàá ní báyìí wọ́n pe màálì mọ́ pé mo ti fi àwọn owó kan pamọ́ fún àsìkò fún ìdènà fún àsìkò ewu ṣùgbọ́n ìpè tó yẹ tí wọ́n ṣe fún ìjùsílẹ̀ yìí màá ní láti fún yín ní owó yìí ìpè kí a fi ṣe ìjùsílẹ̀ báyìí ni owó tí wọ́n kó sílẹ̀ lọ́jọ́ yìí ó jẹ́ ó jẹ́ ọ̀kẹ́ mẹ́wàá àti ẹgbẹ̀rún mẹ́wàá Frank eléyìí tí wọ́n fi ṣe ìjùsílẹ̀ lọ́jọ́ yìí láti Macedonia náà ẹni tí ó jẹ́ mùbálẹ́gbẹ̀ẹ́ wọn kọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ahmad tí wọ́n wà ní ibi báyìí ọ̀pọ̀ aláìní ni ọ̀pọ̀ àwọn Ahmadi tí wọ́n wà ní ibi báyìí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n pinnu láti máa kópa nínú ètò ìjìsílẹ̀ fẹsẹsẹp tí ọ̀nà jẹ́ ìkànnì àwọn Ahmadi níbẹ̀ wọ́n ṣe bayat ní ọdún 1950, 1995 ní ilẹ̀ Germany kó tó di pé wọ́n darí sí ilẹ̀ wọn ní Macedonia fún láti ìpìlẹ̀ṣẹ̀ jẹ̀mọ́ ò tí ì ríbi báwọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ó yá wọ́n padà rí ìbáṣepọ̀ pẹ̀lú jẹ̀mọ́ tí wọ́n sì jẹ́ kí ó yé wọn nípa àwọn ètò jẹ̀mọ́ báyìí wọ́n pe ètò yẹ wọn sí àwọn ìjùsílẹ̀ nínú jẹ̀mọ́ náà pẹ̀lú ní pàtàkì jẹ̀díd wọ́pù jẹ̀díd wọ́n pe lẹ́yìn ọjọ́ mẹ́wàá sí méjìlá ó ní wọ́n pàdé mi wọ́n yẹ pé ní bí a ṣe ń darí òun ni wọ́n fi ẹgbẹ̀rún mẹ́wàá dínárì sílẹ̀ eléyìí tí ó jẹ́ owó tí ó kéré jọ ní ilẹ̀ tiwọn tí ó ẹni yìí jẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ ó sì jẹ́ wípé fúngbà díẹ̀ sẹ́yìn òun ni wọn ti ṣe iṣẹ́ kankan mo sọ wípé ní ipò tí ẹ wà yìí ẹ̀yin náà mọ̀ bí ẹ̀yin náà ti wà pé wà nínú ìpọ́njú ẹ bá fi owó ìsọdọ̀ nítorí pé owó ńlá ni olóyè jẹ́ ní òdiwọ̀n ti Macedonia wọ́n ní ẹ gba owó yìí kí ẹ fi tọ́jú ẹbí yín ṣùgbọ́n wọ́n takú pé àwọn ti fi àwọn ní láti san owó yìí ṣe ìjùsílẹ̀ yìí fún àwọn àti àwọn ẹbí àwọn ọlọ́run bá yóò tẹ̀síwájú láti máa gbọ́ bùkátà àwọn. ní ṣókí. eléyìí ni àwọn ènìyàn tí ó ń ṣe ìjìsílẹ̀ pẹ̀lú ọkàn òdodo yìí tó jẹ́ pé owó tí àwọn fúnra wọn nílò wọ́n fi ń ṣe ìjìsílẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba adratakdas mọ̀ sí mahud alayhi salatu wasalam sọ yìí pé kò ṣeé ṣe fún yín láti nífẹ̀ẹ́ owó kí ẹ sì tún nífẹ̀ẹ́ ọlọ́run ọba pẹ̀lú Eh, ìkan náà méjèèjì ni ẹ lè ní nítorí náà olóríire ni ẹni ọ̀hún o ẹni tí ó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba tí ó bá jẹ́ pé ó ń bẹ nínú yín tí ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba tí ó wá ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà ìfẹ́ ọlọ́run ọba yìí mo máa mọ̀ dájú pé ọlọ́run bá yóò fún ní ìbùkún lórí ìjùsílẹ̀ rẹ̀ yìí ju ti àwọn ará yòókù lọ nítorí pé owó òkú ní wá fúnra rẹ̀ látàrí ìyọ̀ǹda ọlọ́run bá ní owó ṣe ń wá fún ìdí èyí àwọn tí wọ́n bá fi ìjùsílẹ̀ báyìí sílẹ̀ láì ní tàbí ṣùgbọ́n wọn yóò jàǹfààní rẹ̀ báyìí ló fi jẹ́ pé gbogbo àwọn ahmadi tí wọ́n ń ṣe ìjùsílẹ̀ ọ̀hún náà fúnra wọn ni wọ́n lè jẹ́rìí sí èyí wípé láti ọ̀dọ̀ ọlọ́run ni àánú ni ó ti ń wá ni owó ti ń wá àti pé nǹkan tí èèyàn bá fi lọ́lẹ̀ gan ẹ̀tọ́ ní í ṣe kí ọlọ́run bá tẹ̀síwájú láti máa ṣe àgbéga fún ipò àwọn tí wọ́n ń ṣe ìjùsílẹ̀ yìí àwọn tí wọ́n sì wà ní ipò ìrọ̀rùn tí ó jẹ́ pé ìjùsílẹ̀ wọn ò tún wá lékè kọ́lọ́n jẹ́ kí wọ́n lè gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ Hazrat Masih Maud alayhi salatu wassalam eléyìí tí wọ́n wí pé mò ń sọ fún yín léraléra wípé ọlọ́run bò nílò ohun ìjùsílẹ̀ yín bí ti wù ó mọ bí ó ṣe pé ojú rere ni ó ṣe fún yín wípé ó ń fún yín ní àǹfààní láti ṣe ìjùsílẹ̀ àwọn tí wọ́n bá ń ṣahun ó ṣe kókó kí wọ́n ronú nínú ara wọn kí ọlọ́run bá ṣe kí ọlọ́run bá jẹ́ kí àwọn tí wọ́n bá jẹ́ lọ́rọ̀ náà jẹ́ mọ́nà kí wọ́n lè gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí lẹ́yìn èyí ni màá kéde àwọn ìjùsílẹ̀ tí ó lọ ní ọdún tí ó kọjá lọ. pẹ̀lú ojúlé ọlọ́run ọba Allah ní ọdún karùndínláàádọ́ta ti wákùjáde ni ó parí yìí tí ọdún tuntun sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní yìí. tí àwọn jẹ̀mọ́ sì ní àǹfààní láti san iye tí ó ju mílíọ̀nù méjìlá àti mílíọ̀nù méjìlá àti ọ̀kẹ́ mẹ́wàá pounds ṣe ìjùsílẹ̀ eléyìí tí ó fi fi eléyìí tí ó ti àtàlà bẹ́ẹ̀ fi ẹgbẹ̀rún lọ́nà ó fi ó fi ọ̀kẹ́ márùndínní àádọ́ta létí ọdún tí ó kọjá lọ ní ọdún yìí pẹ̀lú jí ọlọ́run ba Bìrìtánìà ló lékè lẹ́yìn náà Canada lẹ́yìn náà Germany lọ sí ipò kẹta báyìí lẹ́yìn náà America lẹ́yìn náà Barat lẹ́yìn náà Australia lẹ́yìn náà jàmáà kan láti àárín gbùngbùn ìlà oòrùn ayé lẹ́yìn náà Indonesia lẹ́yìn náà orílẹ̀ kan láti ìlà oòrùn láti àárín gbùngbùn ìlà oòrùn ayé lẹ́yìn náà láti ẹni ọkàn Belgium nínú òǹkà ogbí òjòrí Amẹ́ríkà ni ó ṣe ìkíní Britania ṣe kẹta Australia ìkẹrin nínú àwọn jàmáà ti ilẹ̀ adúláwọ̀ àwọn tí wọ́n lékè àwọn ni Ghana lẹ́yìn náà Mauritius lẹ́yìn náà Nigeria lẹ́yìn náà Burkina Faso lẹ́yìn náà Tanzania ipò kẹfà ní Liberia ìkeje òní Gambia lẹ́yìn náà Uganda lẹ́yìn náà Sierra Leone lẹ́yìn náà Benin nínú òǹkà àwọn ènìyàn tí wọ́n ṣe ìkópa ní ọdún yìí àwọn ènìyàn tí wọ́n kópa lápapọ̀ wọ́n jẹ́ mílíọ̀nù kààbọ̀ nínú àwọn ìgbìyànjú tí àwọn orílẹ̀ tí wọ́n ṣe ìgbìyànjú jùlọ ní Uganda lẹ́yìn náà Guinea Bissau lẹ́yìn náà Cameroon lẹ́yìn náà Congo Brazzaville lẹ́yìn náà Niger lẹ́yìn náà Congo Kinshasa lẹ́yìn náà Bangladesh àwọn ni ó ṣe kókó ká mẹ́nu bàbí òǹkà wọn ṣe pọ̀ tó nípa owó tí ó wọlé àwọn jàmá tí wọ́n pọ̀ jù ní tí wọ́n ti wọlé jù ní ilẹ̀ Britania ní Fulham lẹ́yìn náà Worcester Park lẹ́yìn náà Walsall lẹ́yìn náà Islamabad lẹ́yìn náà Gillingham lẹ́yìn náà Sachin lẹ́yìn náà Aldershot South lẹ́yìn náà Brentford lẹ́yìn náà Yale ní àwọn orílẹ̀ ní àwọn ẹ̀ka ọ̀ni battle Futu lẹ́yìn náà Islamabad lẹ́yìn náà Midland lẹ́yìn náà battle Ihsan ní ẹ̀ka ti Daftar Atfal àwọn jọmọ́ mẹ́wàá àkọ́kọ́ ní Aldershot lẹ́yìn náà Islamabad lẹ́yìn náà Walsall lẹ́yìn náà Fulham lẹ́yìn náà Roehampton Ewell Aldershot North lẹ́yìn náà. Remington Park lẹ́yìn náà Sochin lẹ́yìn náà Bethel Futu nínú àwọn jàmá kéékèèké àwọn jàmá márùn tí wọ́n kọ́ tí wọ́n lékè ní Spring Valley credit Northampton àti Swanville láti Canada àwọn jàmá tí wọ́n lékè àwọn jàmá tí wọ́n lékè láti Canada ní Vaughan lẹ́yìn náà Vancouver lẹ́yìn náà Calgary lẹ́yìn náà Peace Village lẹ́yìn náà Toronto lẹ́yìn náà Brampton West àwọn jàmá àgbààgbà ní ilẹ̀ Canada àwọn àwọn ni Milton West lẹ́yìn náà Hadika Ahmad nípò kejì lẹ́yìn náà Milton East ipò kẹta Winnipeg ìkẹrin Wilkeston lẹ́yìn náà Batul Ahmed lẹ́yìn náà Durham West Ottawa West Ottawa West ipò keje Estill lẹ́yìn náà Regina lẹ́yìn náà Alfred Ford Albert Ford ní ipò kẹwàá wọ́n ti wà nípò kẹsàn-án tẹ́lẹ̀ ní báyìí wọ́n wà nípò kẹwàá ní àwọn ti Aftal ọ̀ni Vaughan lẹ́yìn náà Peace Village lẹ́yìn náà Toronto West lẹ́yìn náà Calgary lẹ́yìn náà Brampton East ní àwọn Daftal Aftal àwọn jama tí ń lékè ní Hedrie. لنا سانت كاترين لنا حديقة أحمد لنا أنسفيل لنا بلادفورد إيست láti Germany àwọn jama tí wọ́n lékè àwọn ní Hamburg lẹ́yìn náà Frankfurt lẹ́yìn náà Wiesbaden lẹ́yìn náà Glasgow lẹ́yìn náà Leicester àwọn jama mẹ́wàá àwọn jama àgbègbè mẹ́wàá ní lọ́dọ̀ mark lẹ́yìn náà lodgal lẹ́yìn náà moyes lẹ́yìn náà adekobe rashid lẹ́yìn náà lida lẹ́yìn náà mahdi abad lẹ́yìn náà koblenz Ni ẹ̀ka ti àwọn àtúfà ní eastern mete eastern southwest hamburg tunis àti wiesbaden láti amẹ́ríkà àwọn orílẹ̀ tí wọ́n gbélé ní maryland lẹ́yìn náà north virginia lẹ́yìn náà لوس انجلوس لقينا ديستريكت لقينا سيليكون فالي لقينا جوستن لقينا اوستن لقينا اوشكوش لقينا ريتشستر لقينا فينيكس ni a wajen ma fatiyan lake ne south virginia laina north virginia laina maryland laina seattle laina orlando laina austin laina silicon valley laina oshkosh atlanta laina gwen láti pakistan àwọn jamaat tí wọ́n lékè ní tó ń ti bí nǹkan ṣe bí nǹkan ṣe rọrùn ní àsìkò yìí ní Pakistan àwọn náà tún ní àlékún nínú àwọn ìgbìyànjú wọn àti pé òdiwọ̀n owó wọn ti já wálẹ̀ pátápátá ṣùgbọ́n síbẹ̀ náà ìjùsílẹ̀ ńlá ni wọ́n ṣe báyìí Lahore ló lékè lẹ́yìn náà Rọ́bùà lẹ́yìn náà sọm lẹ́yìn náà Karachi ní àwọn dílà ní Islamabad lẹ́yìn náà Sialkot lẹ́yìn náà Gujarat lẹ́yìn náà Gujranwala lẹ́yìn náà. Tako da Umar Kot, Miltan, Nipul Khas, Leyla Dalarizi Khan. Àwọn jamaat tí wọ́n lékè níbi tí owó ti wọlé jùlọ ni Islamabad Chain, The First Lahore, Dalzik Lahore, Marathon Lahore, Galtan Lahore, Lahore Pindish, Azizabad Karachi lẹ́yìn Roda Lahore. Ní ẹ̀ka ti Datfal Atfal, àwọn jamaat tí wọ́n lékè ní Lahore lẹ́yìn náà. rọ́bà lẹ́yìn Karachi nípa ìpele àwọn dílà ní atúwà ní milpukhas sagoda norola penkenasab jelum àti koita àwọn jama kéékèèké kan náà wà tí wọ́n ṣe ìgbìyànjú ńlá pẹ̀lú ìlú ńlá náà wà níwọ̀n bíi Gujranla lẹ́yìn náà Karachi lẹ́yìn náà بات الفصل فايز Battle Festival Faisalabad, Kerala Faisalabad State Airport, Peshawar, Salgulda, Wakala. التي بلد كلالا نيوليكي لينا تمندو لينا كنتكا لينا جمو كشمير لينا كيلنغانا لينا رويشا لينا بونجاب لينا ويست بنغال لينا ويست بلا لينا ديلي أو جماعة لكي نينديا أونا نيكمباتو لينا هيدراباد لينا كوديان لينا كلالا لينا باتابريام naina bangalore naina malayalam laina kolkata laina calicut laina kiran ní australia àwọn jama mẹ́wàá tí wọ́n lékè ní Cochrane lẹ́yìn náà melbourne melbourne langwarrin lẹ́yìn náà marsden park lẹ́yìn náà london east lẹ́yìn náà melbourne berwick melbourne berwick lẹ́yìn náà penrith lẹ́yìn náà Perth, Lena, Adelaide South, Lena, Adelaide West. Nipa ẹ̀ka àwọn àgbààgbà oní kẹsìhì lẹ́nà Melbourne Lagoni lẹ́yìn náà Martin Park lẹ́yìn Melbourne Berwick lẹ́yìn Logan East lẹ́yìn Penrith lẹ́yìn Perth lẹ́yìn Adelaide South lẹ́yìn Adelaide West lẹ́yìn Melbourne Clyde ní ẹ̀ka tí àwọn àtúwà ní melbourne Melbourne, lagwanin leyna lagan east leyna Penrith leyna Perth leyna Castle Hill leyna Melbourne leyna Adelaide South leyna Melbourne Berwick leyna Mount Montreat leyna Melbourne West. kí ọlọ́run bá ṣe tẹ̀síwájú láti máa ṣe ìbùkún sí ìyùsílẹ̀ gbogbo àwọn tí wọ́n kópa. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر